ẹ kú ilé gbogbo ẹ̀yin tí a bá nílé ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tí ń bọ̀ lọ́nà ẹ kú kalẹ̀ gbogbo mùtúmù àtọmùjùkọ ayọ̀ láti máa tẹ́tí wa lórí ètò bó ṣe ń lọ ti tòní torí ẹni tó bá mọ bó ṣe lọ náà ni wọ́n máa bá ní ká lọ nítorí náà ẹ já mu ní mẹ́lọ mẹ́lọ ẹ̀yin orúkọ tèmi ni adébíyì adébísí ọmọ òmì mo rẹ́ni kéjì tá a mọ̀ sí bísíbí àdúdú máa dán ẹ̀yin. ó tọ́ ni ìran àgbéló ìran àlùkò ìlú lóṣù ìran lékelèké òun ló ní ti kẹ́kẹ́ fún ìran àgbò ló ní kan gbà gbà gbà ìran agogo lónìí kangó kangó àwa náà lálejò àwa lálọ́rọ̀ orí ló fi rán wa olúṣọlá ń lè mí jẹ́ adéníyì ni bàbá àti yéṣọmí ọmọ bàálù gbò ẹ orí ètò bó ṣe ń lọ náà láṣìwà ẹyàn bó ṣe ń lọ ibo ló ń gbà lọ kí ló ń lọ gan ibo ló dé gan ní pàtó ẹyàn àti bọ́ síta báyìí àti mú àlejò kan àlejò kan kọrinkọrin ni wọ́n hmm. musicologist ni wọ́n òṣèré orí ìtàgé ni wọ́n olùkọ́ ni wọ́n bẹ́ẹ̀ àwọn náà pẹ̀lú àgbà ni wọ́n jẹ́ nínú ká sọ̀rọ̀ ká múnú àwọn ènìyàn dùn nínú iṣẹ́ entertain ẹ̀yìn torí ẹ̀ la ṣe gbé wọn wá sórí ètò wọn ní ẹnu oníkan báyìí láti gbọ́pọ̀ àlejò pàtàkì tí mo gbé wá wọn ò ní dáko wọn fún yín torí Yorùbá bọ̀ wọ́n ní a kì í mọ̀ ọ́ wò bí ọlọ́mọ ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi kí àwọn aráalé orúkọ yín ní pàtó. orúkọ mi ni Adébímpé Babájídé ẹ̀yin aráalé ẹ káàbọ̀. ah òun náà ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ká wá máa mú ní mẹ̀lọ mẹ̀lọ gẹ́gẹ́ bí arábìnrin mi ṣe sọ ẹ mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹni tí a gbé wá sórí ètò pé wọn kì í ṣe òdú ni wọn wọn kì í ṣe àìmọ̀ olóko ẹ̀yin bọ̀dá bí n pé olóko obìnrin ẹ dákun ká tó lọ pa sẹ́yìn gangan lẹ́yìn jẹ́ bí n pé ni àbí orúkọ bàbá yín ni Adébímpé torí gbogbo bí n pé tèmi mọ̀ obìnrin ní jẹ́ bẹ́ẹ̀. ẹ jẹ́ ń bẹ̀ láti apábitẹ̀ ti dánudúró Adébímpé gangan ni orúkọ àwọn bàbá mi ní ilẹ̀ Yorùbá àti Ọ̀yọ́ láti wá ṣùgbọ́n olùkọ́ mi àgbà níléèwé gíga ni ó fẹ́ràn láti máa pè mí ní Adébímpé nítorí eré ìtàgé tí a ṣe nígbà tá a wà níléèwé. ẹ̀yin lẹ́ẹ̀kan yẹn ẹ sọ pé lórí eré ìtàgé kan tẹ́ ṣe ló ti pè ní Adébímpé irú eré ìtàgé wo gan ní iléèwé gíga nígbà tí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn olùkọ́ wa pè wá jọ gẹ́gẹ́ bí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ wọlé ìwé gíga láti mọ irú ẹ̀bùn tí a ní níléèwé poli ìbàdàn àti pàápàá jùlọ gẹ́gẹ́ bí òǹkọrin níbẹ̀ ni ohùn mi ti tayọ nínú orin tí wọ́n kọ́ wa olùkọ́ àgbà wa jẹ́ kó yé mi wípé òun ní ìfẹ́ sí ohùn yẹn láti bẹ̀ ló ti pè mí jáde so orúkọ bàbá mi tí mo dá lórí mú hmm. láti gbà yẹn ló ti bẹ̀ sí ní pè ládé. orúkọ yẹn fa kò mú òkun yọ orúkọ tó tayọ. èmi tiẹ̀ rò pé bí a torí pé ó jẹ́ orúkọ obìnrin ẹ sì kọrí bí obìnrin àbí. àwọn aráàlú tiẹ̀ fẹ́ gbọ́ ohun ọ̀hún náà ta ló lóhùn hmm. ibo lohùn yẹn ń lọ báwo ló ṣe ń lọ lórí ohùn ẹ tiẹ̀ gbé ohùn yẹn jáde ẹ èmi ni director báyìí ó yá handsome ó yá ẹ kọrin sókè àwọn aráàlú fẹ́ gbọ́. tàlàbà fi ọwé ta ló lè bá ọ dọ́gba o. ẹ̀kọ́ tán kọ́ kíní yìí tán torí ọlọ́run. ọlọ́run tó jọ ọlọ́run lọ tàlàbà fi ọwé ọlọ́run tó jọ ọlọ́run lọ tàlàbà fi ọwé. a ah, ká má parọ́ ó tó kí ohun ọ̀wọ́n tayọ bísí bí òun obìnrin ni orí pé òun yìí na òun pa kí ni ìdí tó fi ń pè wọn ládé bí n pé. àkó yìí sì orí pé òun tó rí òun tó rò pé òun tó. ọwọ́ rí ọ ọ ṣé kí n. sọ̀rọ̀ ayé rẹ lòdì ọmọ táwọn ṣàkọsí mi pé olóhùn sọ̀rọ̀ táwọn ẹ ṣe àdúpẹ́ pé a pè yín ẹ sì jẹ́ wa ẹ já máa ní mẹ̀lọ́mẹ̀lọ́ gẹ́gẹ́ bí adébíyì adébíyì ṣe máa ń sọ ẹyọ ẹyin kí lẹ kọ́ kí ni ìwé tẹ kà gangan nílé ìwé torí ẹ sọ lẹ́ẹ̀kan ní iléèwé tẹ́ ẹ lọ iléèwé poli ìbàdàn kí lẹ ṣe níléèwé gangan. Hmm, ẹ̀kọ́ orin ni mo lọ kọ́ níléèwé gíga hmm. mo sì kọ́ gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé mo kọ́ dé ojú àmì débi tí mo lè fi ọwọ́ rẹ̀ sọ̀yà àti pàápàá jùlọ apọn ohun ni mo dìmú hmm. gẹ́gẹ́ bí onímọ̀ nínú rẹ̀. àwọn tó bẹ̀. ẹ jọ ẹ má bínú ìgbà tẹ́ lọ kọ́ kíní yẹn ní school ṣé àwọn obìnrin ò sí kíní wọn ò sọ pé ah, rárá o ó ṣe máa lọ ṣe músíìkì àbí ah, tí mẹ́sìn wà ń bẹ̀ àbí. gbogbo òbí ni ò fẹ́ràn kí ọmọ rẹ̀ ṣiṣẹ́ orin nítorí pé wọ́n ti fi ẹnu àtẹ́ bu iṣẹ́ orin wọ́n máa ń wò gẹ́gẹ́ bí alágbe pàápàá jùlọ wọ́n máa ń wò pé tó bá ṣe tán kí ló fẹ́ fi ṣe hmm. ṣùgbọ́n àwọn òbí tí mo ní wọn ò kọbi ara sí débẹ̀ nígbà tí mo sọ fún wọn wọn ò kọ́kọ́ gbà wọn ò gbà wọn fà kíkọrí ṣùgbọ́n nítorí àwọn òjíṣẹ́ Ọlọ́run tó yí mi ká gẹ́gẹ́ bí bàbá wọ́n fún mi lá wọ́n fún mi ní ìyọ̀ǹda yẹn lórí jẹ́ ká wò ó kí ló máa mú bọ̀. ó dà ìgbà tẹ́ ẹ wá kọ́ tẹ́ ẹ lọ kàwé gboyè nínú iṣẹ́ orin àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ sì ti yọrí lórí ẹ̀ ǹjẹ́ ẹ ti ẹ̀ mọ́ ń kọrin sílẹ̀ àbí kí wọ́n kàn fún yín ní píìsì àbí kí ni wọ́n ń kọ pé àkọọ́lẹ̀ kẹkọrin olórin àbẹ́yìn náà mọ̀ ń kọ orin fúnra yín ẹ mọ̀ ń gba inspiration látọ̀run àbí bò. àwọn ìṣẹ̀lẹ̀ tí mo bá bá pàdé ló máa ń fún mi ní orin láti kọ hmm. bí mo ṣe wà níbí báyìí ìṣẹ̀lẹ̀ tí ó mú mi débí ó lè dorin fún mi nǹkan kan tí mo kàn máa ń ṣe ni wípé mo máa ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní. Ni ọ̀rọ̀ tó máa ṣàjèjì sí etí mi hmm. tọ́rọ̀ yẹn bá ti ṣàjèjì sí etí mi ó fún mi ní òye àti fi orin yẹn lélẹ̀ níbi apọn tí ọkàn mi wà hmm. àti láti jẹ́ káwọn èèyàn mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ní wákàtí tí mo dé láyé mi. ọ̀dà ibi tẹ́ ẹ bá déhùn náà ẹ ti tún mú iṣẹ́ àmúrelé kan iṣẹ́ àsárèsè kan jáde ńbẹ̀ o. ẹyin o nínú ibi tá a wá bá dé yìí báyìí lórí bó ṣe ń lọ tá a jọ wà yìí ẹ̀tún bá wa mú kò mú òkò orin jáde ńbẹ̀ káwọn èèyàn lè mọ̀ pé àbínibí eh, ọjà tó yàtọ̀ àbínibí hmm. <laughs> ṣe lórí bó ṣe ń lọ àbí. Eh, ẹ ṣàkọrin tó ní í ṣe pẹ̀lú eh. agbọn tá a bá dé yìí. Hmm. olùkọ̀tàn mi ò tí ì dáwọ́ iṣẹ́ dúró ó mọ ohun tó ń kọ. Hmm. olùkọ̀tàn mi ò tí ì dáwọ́ iṣẹ́ dúró ó mọ ohun tó ń kọ ìrìn àjò mi lè dojú rú ó mọ kọ ó lè lè lónìí ni ó mọ ohun tó brilliant. òun náà lẹ ti gbọ́ yẹn ó ní ìrìn àjò rẹ lè dojúrú hmm. olùkọ́tàn rẹ ó mọ ohun tó ń kọ hmm. nítorí òun ló kọ ti rábí eléwé òun náà ló kọ ti rábí aláṣọ olùkàtà tó kọ tadé bíi pé ó mọ ohun tó kọ fún ọ ó wá kù sọ́wọ́ rẹ láti mọ ohun tí olùkọ̀tọ̀ rẹ ń kọ ẹjẹ ń filẹ̀ ń bẹ̀rùn àmọ́ mu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ ọ̀hún ẹni tó bá tabà kó mọ ọmọ tiẹ̀ ni ẹ dákun pápápá ká sáré yànnà náà lóní fẹrẹnjogi ipa wo ni orin ń kó láwùjọ ẹ̀yin o ipa wo ni orin ń kó láwùjọ. orin jẹ́ agbára fún àwùjọ wa hmm. ìdí tí mo jẹ̀ ṣe sọ wípé orin jẹ́ agbára fún àwùjọ wa ni wípé. Hmm nítorí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láyìíká wa hmm. orin jẹ́ ẹ̀mí àti èémí fún wa hmm. kò sí bí ènìyàn ṣe máa jí làwúrọ̀ láì lanu rẹ̀ kó fọ ohun kan jáde ohun tó bá sì ti lè fún ọ ní àǹfààní láti lè sọ̀rọ̀ jáde orin nìyẹn. Hmm. ẹ̀yin jù ti ẹ̀bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ wọn mm-hmm gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé oríṣiríṣi orin la ní nísìn àwọn tó ń kọ hip hop wà aláwọn tó ń kọ gospel ẹ̀ẹ́n torí bí mo ṣe ń wò àwọn hip hop yẹn tún máa ń ṣe kínní ó máa ń spread ó máa lọ káà ó máa ń gbalẹ̀ ju orin gospel lọ kí ni ìdí. orin gospel ó jẹ́ orin ọlọ́run hmm. and tá a bá wò ó dáadáa ní ayé tá a dé ń sìn yìí àwùjọ wa ò fààyè gbà láti ṣe atótónu tàbí kí n sọ wípé láti ṣe investigation ní pé láti ṣe ìwádìí orin kí wọ́n tó máa gbé jáde gbà á. Mm-hmm. nǹkan tí àwùjọ wa ń wá nínú orin ojú ìlú wọn ń wọ ọ̀rọ̀ mọ́ and tá a bá wo àwọn gospel tá à ń sọ yìí orin ẹ̀mí tá à ń sọ yìí àwọn máa ṣe gẹ́gẹ́ bí ìtọ́ni ọlọ́run ni ó yàtọ̀ sí bó ṣe wù mí mo ṣe fẹ́ ṣe tèmi ìtọ́ni ọlọ́run fún àwọn èèyàn ọlọ́run a sì lè kó gbogbo pé gbogbo ẹni tó wà ní àgbáyé ni èèyàn ọlọ́run èèyàn ọlọ́run ni gbogbo wa ṣùgbọ́n ìhà tó ní kálukọ sí ọ̀tọ̀ọ̀tọ̀. Hmm. Hmm. èwo lẹ́yìn wá ń kọ báyìí ṣé gospel lẹ́yìn kọ ni àbí ọ̀pọ̀ àbáfún. àbáfójú jẹ. Hmm. <laughs> as for me mm. mo jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nínú traditional music but most times I do gospel in a traditional music in my traditional music. ọ̀dà àbáwọ̀ níbi tẹ́ ẹ ti ẹ̀sọ́ déhùn gangan ni mo ti ló ti interest mi tó yẹ ẹ̀mọ̀ wíwá ti sọ̀rọ̀ tradition tradition ọmọ oko là wa ọmọ abúlé ni wa ẹ̀yàn àti ń lọ mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn ń gbádùn ẹ̀ bó ṣe lọ wọ́n yìí tún fẹ́ gbọ́ ohun yẹn báwọn aráàlú ṣe ń rò ni mò ń gbọ́ pé kárákùnrin yìí ti ẹ̀ tún kọrin ẹ bóyá kẹ́ ẹ kọrin tí àwa náà tá a lè fi tá a lè gbèyìn lẹ́gbẹ̀ẹ́ bóyá náà àwọn orin tẹ̀ tó torí èmi tẹ̀ ti gbóríṣiríṣi àwọn orin ó sì nìkan tí mo fẹ́ràn dáadáa bóyá kí n make special request your mother ni soldier Ah, ẹ kọ́ fún ara ní orin ní agbára. Ìwọ ló ní mí, ìwọ ló lẹ̀mí mi, ìwọ ló lọ́kàn, ìwọ ló lára, ìwọ ló ní mí, ìwọ ló lẹ̀mí mi ìwọ ló lọ́kàn ìwọ ló lára. àṣé mi tó parí sínú ibi tó parí sí náà nù mo rò pé bí wọ́n ṣe ń kọ́ ọmọ fi yọ̀ sí àbí ọmọ fi máa gbá wọn ò tiẹ̀ fẹ́ mọ́ sí kẹ̀kẹ́. mi try na. ẹ dákun ẹ tún fún wa lé mi torí abala ìmúrí báwọn èèyàn ń gbádùn ó sì ti ń lọ lórí àbájọ. ó ní kan tí mo gbọ́ cause you are my soda abẹ́títí tọ́tọ́tà ẹ̀kọ́ yẹn ti kọ́ ah. orin yẹn fún ìyá mi ni mo kọ́ ah, ah, fún gbogbo ìyá ní gbogbo àgbáyé. èjìká èjìká olùrànlọ́wọ́ tá mi rí nígbà tẹ́rù bá wúwo. You are more than a shoulder, I see you to be soldier. Èjìká o, ẹ má ṣe wù mí. Again, again. You are more than a shoulder, I see you to be soldier. Mọ́mí ń gbé bọ́ọ̀lù èjìká o oh. ẹ máa ṣe mí. ṣe máa gbé ah, ah. ẹ wo ẹ má yìí tí ì kúrò lórí ẹ̀ torí bó ṣe ń lọ náà lètò ẹ o òun náà lẹ ti gbọ́ yẹn ṣe ẹ ti rí i pé ó dójú ẹ̀ báyìí ó ń débẹ̀ ẹ bó ṣe ń lọ náà lètò ètò ni bó ṣe ń lọ torí tá a bá domi sórí á dé gbogbo ara bó ṣe ń lọ tèmi ẹ rí ti ń dé gbogbo ara báyìí ẹ má yìí tí ì gbé kúrò ńbẹ̀ Olúṣọlá lèmi ń jẹ Adéníyì Adébíyí pé àwọn náà làlejò wa adébíyì adébísí bísí bíi ẹ má yìí sì gbé kúrò a sì ń bọ̀ ẹ jẹ́ ká dé yàrá ńlá lókè lọ́hùn-ún náà